àárọ̀ ẹnìkan dọ̀bálẹ̀ ìyá wọn bá yà mí. kàárọ̀ ọ sọ pé ó fẹ́ jẹun. bẹ́ẹ̀ni. Mm-hmm. ẹ̀jẹ̀ yín jò dábọ̀. <laughs> kí ló máa jẹ. mo máa the open and the veggie and the ẹ̀wà. o fẹ́ jẹ ẹ̀wà. bẹ́ẹ̀ni. o fẹ́ jẹ ẹ̀wà àti ìrẹsì pẹ̀lú ọbẹ̀. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n àárọ̀ lè ti máa fún ẹ ní ẹyin ńkọ́. bẹ́ẹ̀ni. o fẹ́. bẹ́ẹ̀ni. Hmm. adé bàbá mi wó fẹ́ ẹyin. wọ́n fẹ́ ẹyin. bẹ́ẹ̀ni. Hmm. kí ló fẹ́ mu kí ló fẹ́ mu lè kí ló fẹ́ mu pẹ̀lú ẹ̀. mo fẹ́ mu. ṣé nǹkan tó gbóná àbí nǹkan tó tutù ṣe fẹ́ mu kọ́ omi omi màá fún ẹ lómi pẹ̀lú kíni kí ló tún fẹ́ mu lé ṣé o fẹ́ mu tíì gbígbóná. ó hmm. ti bó ilé dáná tó nǹkan. Hmm, hmm. afẹ́fẹ́ ni. afẹ́fẹ́. ó lágbára gan-an torí a gbọ́. bẹ́ẹ̀ni ó lè rí. Mm-hmm. <laughs> kí ni a máa kọ́ lọ ṣe ká tó lọ sáré lọ jẹun kí ni a máa kọ́ lọ ṣe nílé ìwẹ̀ sọ fún mi kí ló máa ṣe lẹ́nu ẹ̀. kí ni yẹn kí ló máa ṣe sẹ́yìn ẹ̀ mo máa fọ̀ ọ́. bẹ́ẹ̀ ni máa fọ eyín ẹ̀ kó tó lọ jẹun. jẹun. Mm-hmm. Yorùbá dùn Yorùbá dùn mọ́ mi ó dùn sọ ó dùn gbọ́ má bọ̀ má bọ̀.